إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí tẹ̀síwájú àlàyé àwọn hadith tó wà nínú ìwé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid tẹ̀wé salam ti orílẹ̀-èdè saudi arabia gbé jáde hadith ní Ọgọta hadith nọmba 63 òun ni aṣàlàyé lánàá ní ṣókí lónìí inshallah ta'ala tó tẹ̀lé ta wọnú ẹ̀ díẹ̀ lánàá a ó ṣàlàyé náà lórí ẹ̀ náà ní ṣókí inshallah òun ni hadith nọmba 64 hadith ẹlẹ́ẹ̀kẹrin lé ní ọgọ́ta hadith nọmba òun náà rárá hadith yẹn wà nù sahih al-bukhari hadith number two thousand six hundred and ninety-seven two six nine seven inshallah ó lọ báyìí pé òjíṣẹ́ ọlọ́run tí káàtó ọlọ́run bẹ́ẹ̀ fún sọ pé man ahdatha fi amurina hada ma laysa fihi fahuwa raddun man ahdatha. في أمرنا هذا ما ليس فيه فهو رد من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد إتما نبرا جدي جلا محمد صلى الله عليه وسلم من أني يو ẹnikẹ́ni tí kì bá jẹ́ ẹni yòówù tí ì bá jẹ́ ádáfà tó bá dá sílẹ̀ fi àmọ̀rí na àádá nínú àlámọ̀rí wa yìí fi nínú amúrì náà àlámọ̀rí wa àádá eléyìí o máa láìsà fi ì tó ṣe wípé láìsà fi kò sí ń bẹ̀ fáhùwà rọ̀dù tọ́n á dá padà fún tọ́n fàhùwà nǹkan tó dálẹ̀ yẹn rọ́dọ́n dídá padà ni ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí mẹ́n ẹni yòówù áhdáfà tó bá dá sílẹ̀ fi ámúrì náà nínú àlámọ̀rí wa áádá yìí nínú àlámọ̀rí wa yìí máa lẹ́yìn ṣàfihàn léyìí tí kò sí ń bẹ́ẹ̀ fáhùwà rọ̀tún á pada padà. hadith yìí ṣe pàtàkì fún gbogbo mùtúmọ̀wá gbogbo mùsùlùmí pátá lọ́kùnrin àti lóbìnrin kódà ẹni tí ì ṣe mùsùlùmí gan-an láti gbọ́ yé ọmọ èké ni àgbà ní ilé mi ò àlejò ni ó ṣe pàtàkì kágbádé sí yìí. nǹkan àkọ́kọ́ tá a fẹ́ ká mọ̀ ni pé nǹkan kan ń bẹ nínú àdéhùn tánàbí ni amúrù náà áádá fi amrina hada kí ni na náà hada kí làlámọ̀rí wa yìí àlámọ̀rí yìí náà ni àdín òní ẹ̀sìn òní kí ni àdínú ẹ̀sìn kí lẹ́sìn yẹn gan òní àlàìbáàdà òní ìjọsìn àwọn nǹkan tá à ń ṣe pẹ̀lú èròǹgbà yẹn ni àdìsọ́kàn àníyàn á gbà láàdá lọ́dọ̀ ọlọ́run lórí rẹ̀ ọlọ́run máa san wá lẹ́san nítorí pa àṣẹ nǹkan yẹn òun ni ámbòrò náà àádá òun náà lámọ̀rí wa ìwọ̀n là ń pè lẹ́sìn akọ́tà fẹ́ ká gbọ́ yẹn ni torí náà tó bá dá nǹkan kan lẹ̀ nínú ẹ̀sìn wa yìí mọ́ lẹ́yìn sàfi nǹkan kejì tá gbọ́ yẹn nìyẹn mọ́ léyìí tó ṣe pé láìsà kò sí fíì nínú ẹ̀ ó fi hàn pé intanko ní àdín ẹ̀sìn ó ti ní in tó wà nínú rẹ̀ ìyẹn pé ó ti ní in tó kójọ síbẹ̀ tẹ́nìkan bá dá nǹkan kan sílẹ̀ nú ẹ̀sìn yẹn tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ fahuwa rọ̀tún nǹkan tẹ́nìyẹn mú wá yẹn á dà padà fún tọ̀hún yẹn ni pé it shall be rejected a ní ìgbà lọ́wọ́ rẹ̀ ní tó ń túmọ̀ sí ni pé ṣé àwọn pé ìdí tá a fi ń ṣe nǹkan kan nú ẹ̀sìn ò ní pé a fẹ́ gbà láàdáa ó fi hàn pé kò ní sí láàdáa kankan fún onítọ̀hún lórí nǹkan tó ṣe báàlì èyí tó ti ẹ̀sùn mọ́ náà ni wípé yóò gba ẹ̀ṣẹ̀ torí pé ó ti tako nǹkan tí ó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sọ. So. in tí ó jẹ́ ká mọ̀ yi ẹ̀sìn wa yìí tánàbí sọ fi amúrìnà àdàmọ́ lè ṣàfihàn ó ti ní nǹkan tó kó sínú ó ní nǹkan tí Allahu ta'ala yẹn ni ọba adẹ́dà ẹlẹ́dàá wa tó sọ fún wa nínú alukur'an wípé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ورضيت لكم الإسلام دينا سورة المائدة سورة إليه كانوا القرآن آية إليه كتا سورة 5 آية 3 الله بالك لن صلى tí a bá wo áyá yìí ó sọ kalẹ̀ fún anábì wa Muhammad alayhi ájì dagbere àwọn kan ma n fi ájì kan tí yẹn bá sọ pé ájì kan tánàbí ṣe yóò fẹ́ ní mafhum yóò fẹ́ lágbọ́yé pé ó fi hàn kìí ti ṣe àwọn ájì míì sẹ́yìn ṣùgbọ́n n tó hàn ní pé ànábì ò ṣe kankan ju ẹyọ kan péré náà lọ ìbéèrè wáyé wípé a tí tánàbí ń lọ mọ́kà táwọn ará mọ́kà ò jẹ́ kó wọ mọ́kà tó fi padà ní Hudaybiya bí àjìní rárá umra ìyẹn tí wọ́n pè ní lẹ́sàn àjìlédè ìbò ìyẹn ni pé ìbẹ́lé ọlọ́run ọba wò yàtọ̀ sí àsìkò àjìní tánàbí fẹ́ lọ ṣe sallallahu alaihi wa alihi wasallam ṣùgbọ́n hájì ẹ̀yọ kan tánàbí ṣe òun náà ni hajjatul wada òun lànàbí fi tẹpẹlẹ mọ́ pé khudu anni khudu anni manasikakum ẹ tètè wá gbọ́ o ẹ wá gbà o ẹ wá wo bá bẹ́ẹ̀ ṣe máa ṣe kí ni bẹ́ẹ̀ ṣe máa ṣiṣẹ́ hajj hmm. nítorí náà ní útúbà tánàbí wá ń ṣe gẹ́bí Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu ṣe sọ fún wa náà àdìsí Imam al-Bukhari ńgbà táwọn Yahudi sọ pé ááyà kan bẹ nínú al-Qur'an tó bá ṣe pé àwọn lọ́lọ́run sọ ááyà yìí kalẹ̀ fún ni àwọn ò bá gbàlùgbàjò ni ọjọ́ náà àwọn ó sì yà á sọ́tọ̀ ní ọjọ́ ọdún ọjọ́ táyà mi sọ̀kalẹ̀ àwọn ó gbàlùgbàjò àwọn ó máa sọ di ọdún ọjọ́ náà àwọn ó sì yà á sọ́tọ̀ fọjọ́ ọdún Umar ọmọ Khattabu jẹ́ pé ó ní ẹ mọ̀wùlẹ̀ láàgùn jìnnà kì í ṣe pé ó wà sọ àdéhùn pé ẹ láàgùn jìnnà Yorùbá nù fi ń ṣàlàyé wípé òun máa yàtẹ̀ ń sọ aya tẹ́ ń sọ yìí ọjọ́ Jímọ̀ ló sọ̀kalẹ̀ ìyẹn ni pé ọjọ́ Jímọ̀ Friday ló sọ̀kalẹ̀ ó sì sọ̀kalẹ̀ ní ájì ní àrọ̀fà nígbà táwọn ẹbí wà ní àrọ̀fà tó ń ṣe útúbà yẹn ni pé ìbánisọ̀rọ̀ ní ìdágbére tó ṣe òun náà ni ó wá sọ àyà yẹn ni waraditu lakumul islam dina ìtumọ̀ rẹ̀ tí mo ló wà ní sura five aya three ọlọ́ni aliyahuma lónìí akmaltu lakum dinakum akmaltu mo pé lakum fún yín dinakum ẹ̀sìn yín wa atmamtu aleikum mo sì parí fún yín ní àmẹ́tì eh, aleikum lẹ́yìn lórí ní àmẹ́tì ìdẹ̀ra mi wa atmamtu alaykum ni'amati atmamtu ni'amati mo parí ìdẹ̀ra mi alaykum lẹ́yìn lórí wa raditu lakum al-islam dina wa raditu lakum mo sì yọ́nú fún yín al-islam islam dina ní ẹ̀sìn ìṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn mo lọ́rùn sí mo yọ́nú sí islam lẹ́sìn fún yín tá bá wo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́ ń sọ nípa ẹ̀sìn ń bí ẹ̀rí pé ọlọ́run ọba ó pé ẹ̀sìn akmala akmala Allahu ta'ala ọba ti pé ẹ̀sìn fún wa ó ti pé ẹ̀sìn ti pé gbogbo ti ń jẹ́ ìfẹ̀ra láyé téèyàn lè máa wá atmamtu ó ti parí sínú ẹ̀sìn yẹn ẹlẹ́ẹ̀kẹta wa ni pé islam ọlọ́run wa lòun yọ́nú sí islam dínà lẹ́sìn ẹ jẹ́ ká wo àwọn ìròyìn yìí tàbí àwọn ẹ̀yán ọ̀rọ̀ wọ̀nyí àkọ́kọ́ ni pé ẹ̀sìn pé tí nǹkan bá ti pé kí ló tún kù wàtúmọ̀tù ó tún ti parí Allahu Akbar ẹlẹ́ẹ̀kẹta nǹkan lè pé kó parí fún àpẹẹrẹ ilé a lè gbé fún èèyàn kó kọ́ ó lóun ti kọ́ tán o gbogbo àwọn nǹkan afẹ́ kó fi sínú ilé yẹn hàn ó lóun ti fi sí àwọn fittings gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà tá a débẹ̀ pátá yẹn ò wù wá mọ́ bátà ni ọ̀nà bí wọ́n ṣe kọ́ àtún láìkì design yẹn bó ṣe rí àfẹ́ràn rẹ̀ mọ́ àyọnu sí ṣùgbọ́n lọ ní ohun tó wá yọnu sí Islam lẹ́sìn fún àwọn mùsùlùmí ááyà yìí òun ló jẹ́ ká mọ̀ pé amúrù náà dátà náà bí sọ alámọ̀rí wa yìí gbogbo nǹkan tá a ní bùkátà sí gbogbo nǹkan tá a mọ̀ fẹ́ bóyá tá a béèrè ní o àbí tá a fẹ́ mọ̀ ní o àbí tá a ní tó fẹ́ wúlò fún wa ní o ọlọ́run ní òun ti parí ẹ̀ sínú Islam ó sì ti pè sínú Islam ọ̀la anábì wa ń sọ bí pé mọ́lẹ́ ìsàmì fi èyí tí ò bá ti wá sínú ẹ̀sìn yẹn tọ́lọ́run ló ti pé tó parí yìí o tẹ́nìkan bá wa mú wa pé òun fẹ́ fi sí i àrọ̀ nǹkan yẹn yóò jẹ́ màrúdòdò yóò jẹ́ ń tá àdá padà fún. ìbéèrè lè wáyé nǹkan ẹlẹ́ẹ̀kẹ́ ta tàfẹ́ ká gbọ́yé nìyẹn. nínú ẹlẹ́ẹ̀kẹrin tàfẹ́ ká gbọ́yé òun náà ni wípé ó fi hàn wípé ẹ̀sìn yìí ó ti kó gbogbo àwọn tá a rò pa lè ní bùkátà sí ó ti kó sínú eléyìí ló wá fagilé pátápátá ó fagilé kí ni tó fagilé pé ẹnìkan tún lè wá tó lè mú nǹkan kan tí ó dáa táwa wò pé akínní náà dá ẹ jẹ́ ká fi kún un tàbí eléyìí tó mú wáyé náà dáa ju èyí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ ẹ jẹ́ ká fi èyí tó mú wáyé rọ́pò rẹ̀ mọ̀rọ̀pọ̀tì àfikún kò sí ká fi nǹkan míì rọ́pò èyí tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kò wọlé tàbí kẹ́nìkan wò pé èyí tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ yìí ò bá mu máa fẹ́ yọ kúrò kò sáàyè nǹkan ẹlẹ́kẹ̀rin tá a fẹ́ ká gbọ́ yìí nǹkan ó jẹ́ ká mọ̀ pé àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí gan-an wọ́n pé ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ó kọ́ wa ní ẹ̀sìn tó pọ̀ ah, ah, abudar radiyallahu ta'ala ani ó sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ wo sọ ọ́nà rí hadith fi al-imam Ahmad tí wọ́n gbà wá ó ní ma taraka nabiyyu sallallahu alayhi wa ahli wa sallam ta'iran yuqallibu janahihi fi sama'i illa dhakara lana minhu ilma ànábì kọ́ alẹ́kọ̀ọ́ débi pé máa tààrọ̀ kà ànábì ò ní gbé jù sílẹ̀ sallallahu alayhi wa sallam ta'iran ẹyẹ kan yuqallibu janahihi tí ń ṣe ìyẹ́ rẹ̀ bàgẹ̀bàgẹ̀ lókè. Okay bẹ́yẹ yẹn ṣe ń ju ìyẹ́ rẹ̀ lóòkè tí ń jù lọ́lẹ̀ tí ń ṣe bàgẹ̀bàgẹ̀ yẹn apá rẹ̀ méjèèjì fífàmì ní sánmà ilẹ̀ àdàkàrọ̀ lánàá àyàgbọ́nà bí ó tún sọ fún wa nípa ẹyẹ tí ń fò yẹn bó ṣe ń lọ bàgẹ̀bàgẹ̀ lókè yẹn pẹ̀lú ìyẹ́ ìlìmọ̀ yóò tún kọ́ alẹ́ kọ̀ ń ẹ̀ sallallahu alayhi ọ̀kan nù àwọn ọmọlẹ́yìn ànábì ń pè ní Salman al-Farsi radiyallahu kọ́lọ́n bá mi yọ́nú sí ó ní ọkùnrin kan nínú àwọn òṣèlú ń sọ fún sàbí tá à ń pè ní Salman Al-Farsi ó ní allamakum nabiyukum hatta al-kharat subhanallah ah ah òjíṣẹ́ ẹ̀yìn kò sí tí èkọ́ ó tún kọ́ débi kí ó tún kọ́ nípa àdáàbò kọ̀dọ̀ ìhájà oníkàrọ́ọ̀tì yẹn ni pé bẹ́ẹ̀ tún ṣe máa yà bẹ́ẹ̀ sì máa su bẹ́ẹ̀ sì máa tọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣẹ̀yọ́ tẹ́ máa ṣe gá yẹn pé bẹ́ẹ̀ ṣe máa tọ̀ bẹ́ẹ̀ ṣe máa yàgbẹ́ ọ̀nà wo lẹ́gbà tẹ́ fi yàgbẹ́ ọ̀nà wo lẹ́gbà tọ̀ tí ó fi wà níbàámu pẹ̀lú tọ́lọ́run tó bá fẹ́ tó yọ́nú sí kọ́ọ́l Salman wa dá ọkùnrin yẹn lẹ́bọ̀ yẹn lóhùn ó ní naam bẹ́ẹ̀ ni ò purọ́ o òdodo ló sọ laqad nahana an nastaqbila al-qiblata bighaitin aw bawlin ó dáa ní ti pàápàá jí ọlọ́run bá ti ṣe léèwọ̀ fún wa ó kọ̀ fún wa anastakvila alkebla ká kọjú síbù ibùdójú kọ kírun the god eating tá a bá ń ṣu lọ́wọ́ tá a yàgbẹ́ a ó bá ó lé tá bá ń tọ̀ lọ́wọ́ ó kọ̀ fún wa ká má kọjú sí ibùdójú kọ kírun tá a ń pè ní kebla. a ó anastangia the akọ́lé min salasati ahjari tàbí nígbà tá a bá fẹ́ ṣe ìmára bóyá tá yàgbẹ́ kò sómi a fẹ́ lo òkúta pé ká mọ̀ lo ohun tó kéré sí òkúta mẹ́ta ìyẹn pé ká mọ̀ lo ẹyọ kan àbí méjì ṣùgbọ́n ká lo mẹ́ta ó kéré jù how unastainably yẹmi kó tún kọ fún wa pé ká máa fi ọwọ́ ọ̀tún nù dì ọwọ́ ọ̀tún ká máa fi mú ta fẹ́ fi nù dí àbí fi tábà ká máa fọwọ́ ọ̀tún ṣe how unastainably rọ̀jí rọ̀jí ẹ̀yìn àwọn ọ̀tìmẹ̀ tàbí ká tiẹ̀ máa fi nù dí rọ̀jí òun náà ní bọ́tọ̀ ìyẹn ni pé ìgbẹ́ ẹran ẹgbẹ́ táwọn màálù bá yàgbẹ́ ìgbẹ́ yẹn máa ń tóbi sílẹ̀ tóun bá pa yóò sì ti gbẹ kéèyàn wá rí àgbẹ̀ inú igbó kéèyàn wá rí kó fi nùdí tàbí ẹran ẹ̀kọ́ míì olánàbí ṣe lè wọ̀ fún wa àwọ̀ abdomen tàbí ká fi egungun ká fi nùdí. pé àwọn alápatà ní wọ́n bá pẹran tán tí wọ́n ti yọ ẹran ara rẹ̀ àwọn eegun ní ojúgun gbogbo ẹ̀ àwọn apá ìsinmi wà nílẹ̀ tí ìwọ̀n wá rí fi nùdí ó lànà bí ṣe fún léwọ̀ fún wa ó kọ́ fún wa sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tọrọ tá a fẹ́ ni wípé ẹ wo nǹkan tánà bí nǹkan wa owó ni wípé eléyìí ni ò sí láàárẹ̀ sí ìyẹn ló fà á tó jẹ́ pé ọ̀rọ̀ tọ́lọ́wọ́n nínú suratul Maida ayé ẹlẹ́kẹta tá a sọ pé sì ti pé ó parí tóun sì yọnu sí i a jẹ́ pé òdodo mà ni ìdí nìyẹn tó jẹ́ pé téèyàn bá ń ṣe course bí architecture àbí èèyàn ń ṣe building design àwọn tí wọ́n ń ya àwòrán ilé tí wọ́n ń gbélé kalẹ̀ pé báyìí ni ó ṣe rí káwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ilé kíkọ́ building technology àbáwọn structural engineer àbáwọn civil engineer kan tó wà máa kọ̀ kalẹ̀ àtàwọn technicians wọ́n ò ní bùkátà sí ìmọ̀ ẹ̀sìn kí wọ́n tó lè kọ́lé yẹn torí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé tẹ ẹ bá fẹ́ ṣu ẹ fẹ́ yàgbẹ́ abẹ fẹ́ tọ̀ ẹ mọ́ kọjú sí ibùdójúkọ tá à ń kọjú sí kírun hmm? ó sì hàn pé téèyàn bá fẹ́ design gbogbo tọ́ílẹ̀tì rú àwa tá à ń kọ́lé tó jẹ́ pé yàrá kan pẹ̀lú toilet and bathroom tiẹ̀ ni yàrá kan pẹ̀lú gbogbo ìgbà tá a bá gbé WC Joko nke yàgbẹ́ tá a gbé jókòó a gbọ́dọ̀ ṣe ní tí ò ní kọjú síbù dojúkọ kírun torí pé inú hadith ni anabi ni gọ́ọ̀rìbù àwòṣàríkù gọ́ọ̀rìbù àwòṣàríkù ẹ má kọjú síbù dojúkọ kírun ẹ kọjú síbù yọ àbí bùwọ̀ ọ̀run ó fi hàn pé ibùdójúkọ kírun wa yóò máa wà lọwọ ọ̀tún wa tàbí kí ni tàbí ọwọ́ òsì wa nítorí ibi tí kíbla wà sànà bí ìjọna so ìlúkìlú táwa bá wà á lókèétì kíbla tẹ bá ti rí àwòrán ilẹ̀ ilé yẹn <clears throat> the the the survey plan of the land tẹ bá ti rí o ní àwọn tí wọ́n kọ́lé wọ́n wàá wo design wọ́n á design yẹn lórí all the toilets and bathroom must be placed in such a way that anybody that is defecating or urinating will not face the Qibla, but rather, and will not back the Qibla, but rather his right side or left side will be in the direction of the Qibla. Ẹ̀rí nínú ẹ̀kọ́ ẹ̀sìn yìí, táàfì mọ̀ pé ẹ̀sìn pé lóòótọ́. Ìyẹn ló fà tí Ọlọ́run ọba Alékeọlá tó fi sọ fún wa nínú Al-Qur'an <clears throat> kí Ọlọ́run ọba Alékeọlá sọ fún wa. Ọlọ́run ọba ní ẹ̀rí Qur'an yìí wànàzálìnà àlíkàlì kìtàbà tìbíyánà likulli shay asọ̀ọ́kalẹ̀ fún rẹ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam tíra náà òní alukuran tìbíyánà tó jẹ́ àlàyé likulli shay fún gbogbo nǹkan hmm, fún gbogbo nǹkan sílé yìí ṣe pàtàkì fún wa <clears throat> àwa mùsùlùmí kí a mọ̀ wípé ìyẹn tá a fẹ́ gbọ́ yé bẹ́ẹ̀ nítorí àsìkò ẹlẹ́ẹ̀kẹfà nínú nǹkan tí insha allah ta'ala tí a fẹ́ ká gbọ́yé òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn kì í gbọ́ àgbọ́yé tá bá sọ pé nǹkan kan jẹ́ bídà àdàdálẹ̀ wọ́n máa ń mú èsì ọ̀rọ̀ wá bí kí wọ́n sọ pé ṣé wọ́n gun aeroplane láyé ànábì tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tá à ń gun aeroplane lọ mọ́kà a ṣe ń take flight a ṣe máa rìn ṣẹ̀bi táyà ànábì ká sì máa gun ẹṣin tàbí ràkúnmí tàbí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ a ṣe máa rìn ṣẹ̀ lọ iye ṣe tá à ń gun mọ́tò lónìí kí ló dé tá à ń lo handset tí mo tiẹ̀ fi ń sọ̀rọ̀ yìí iye ṣe tá à ń lo speaker loud speaker láti fi pè ọ́n kí ló dé tá à ń lo microphone nígbà tá a bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tá à ń kírun lọ́wọ́ ìbí wọn ò lò nígbà ayé ànábì wa Muhammad sọlọlọhù àìléhì wa àìlè wasala ó fi hàn wípé ẹni tó bá sọ pé a lè fi nǹkan kan kún ẹsìn tàbí ká fi nǹkan kan rọ́pò rẹ̀ lọ́dọ̀ tiwọn ò ní a jẹ́ pé náà kò gbọ́dọ̀ lo loudspeaker kò gbọ́dọ̀ lo microphone kò gbọ́dọ̀ gbé flight kò gbọ́dọ̀ gun mọ́tò ní àsìkò kan ní Ìbàdàn à ń pè ní agbé ọ̀pá agbọ́pá wọn ìṣọ ọlọ́pàá torí tá a bá sọ pé ọlọ́pàá torí ọ̀pọ̀lọpọ̀ ń pè wọn lọ́lọ́pàá ńgbà yẹn ó ti ní tí Yorùbá mọ̀ sọ ọlọ́pàá òun ni police hmm, police ni àwọn ọlọ́pàá ṣùgbọ́n agbé ọ̀pá ọ̀kan náà afa àlọ́ sọ ńgbà yẹn ní ìbàdàn pé agbọ́pàá ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ wípé gbogbo nǹkan tóyìnbó bá ṣe tí ẹ̀wùdí lò àwọn òní lò díẹ̀díẹ̀ aṣọ wọn wọn lọ bàtà awọ tí wọ́n fawọ́ ṣe fúnra wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọn ojú títì tẹ́ ti rìn náà ẹ́ bídíà ni àwọn kò lójú títì wọn wọnú gbó olórí wọn gbà náà pàápàá èmi kò fojú rí yẹn mo fi ti lọdọ àwọn ẹni tí a gbà pé wọn kì í purọ́ ó lọ ra ràkúnmí àwọn kódà ẹnìkan ló ń pàdé rẹ̀ tí ń gùn lọ sọ́nà abẹ́òkúta àbí nǹkan gbà èmi fojú kan nínú láàdẹ̀jọ́ ní gbólóhùn náà nìbàdàn tẹ́ pé inú igbó yẹn ló ń gbé ó wá sí gbòòrò ó ń ṣe iṣẹ́ oyin ká máa foyin tààyàn àti tẹ́rápì a sì jọ sọ̀rọ̀ sọ kí ẹ pé mo kàn déédéé gbọ́ nìkan mo bá sọ̀rọ̀ ó sì láwọn nǹkan tá a sọ. ìgbà tá à ń sọ̀rọ̀ òun wá wípé ah ìbáṣepọ̀ rọrùn fún wa láti báwọn èèyàn òun sọ̀rọ̀ ni bó bá tún ti wáyé tó ń padà sínú igbó yẹn gbà yẹn díẹ̀díẹ̀ làwọn èèyàn kúrò nítorí àgbọ́yé yìí náà tí kò wọlé wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà tá à ń lò lóde òní yìí ń kọ́ o kò yẹ ká bá wọn lò nítorí wípé àdádálẹ̀ ni ẹ̀rí pàánà bíi ti yan ọ̀rọ̀ yẹn ò ní fi amúrì náà àádá nínú ẹ̀sìn wáyé máa láì sàmìlì kí ìṣàlẹ̀ yẹn pé in tí wọn bá ti pè lẹ́sìn lánàá kò ṣeé pè lẹ́sìn lónìí kò sí ẹnikẹ́ni tó sọ pé to take flight ìyẹn ni pé ká gbé ọkọ̀ bàálù aeroplane lọ Mọ́kà pé ìjọsìn ni rárá ń tá a fẹ́ lọ ṣe ní hajj yẹn ká yí ilé olúwa po ká mọ̀ sí tọ́wáf ká lọ sí Mínà ká jókòó ń ká kójọ ní ká lọ arọ́fà ká dúró ń ká lọ sí Muzdalifa ká sọ́kò jamarot ká ṣe tọ́wáfù ìfàdà. àwọn nǹkan tá a mọ̀ sí jọ́sìn nìyẹn ìyẹn la fẹ́ lọ ṣe ọ̀nà tá a wá gbà lọ ọbẹ̀ yẹn wọn ò pe nǹkan yẹn níjọ́sìn èròǹgbà wa nígbà tá à ń lọ ni wọ́n ó yẹ̀wò fún àpẹẹrẹ tẹ́nìkan mọ̀ gbé flight kó fi ẹsẹ̀ rìn láti bóyá ìlú tèmi ti ń sọ̀rọ̀ kó fẹsẹ̀ rìn lọ sí Mẹ́kà ṣùgbọ́n èròǹgbà rẹ̀ ni pé òun tiẹ̀ fẹ́ lọ wo béèrò ṣe fẹ́ pọ̀ tó lọ́dún yìí àwọn alálàájì òun fẹ́ wo béèrò ṣe pọ̀ kìí í ṣe kóun náà fẹ́ lọ ṣiṣẹ́ hajj tó ń ti pò fẹsẹ̀ rìn lọ́hùn kò ní gba kankan kó ṣiṣẹ́ hajj torí pé lòun fẹ́ lọ wòran ni ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ gbélé náà yìí dáadáa tá bá ń kírun mọ́ṣáláṣí wọ́n ní ká pe ìrun ká tó kírun kí ni gbólóhùn pípé tó parí ẹnìyẹn wá ń pèrún ó wá fi microphone sẹ́nu microphone yẹn ó wá wọ́n connect ẹ̀ mọ́ speaker kìíní yẹn gbohùngbohùn wá ń pè òun yẹn tó wá pariwo sí i ní táwọn ò ní pé kí lẹ́ni yìí ń ṣe lọ́wọ́ ó ń pèrún tí wọ́n bá gbé gbohùngbohùn yẹn kò lẹ́nu ìṣèrùn yẹn dúró kò dúró tí wọ́n bá fi sí ìṣèrùn yẹn ó dúró kò dúró òun ń pèrún wọ́n fi yẹn gbé ohùn rẹ̀ sókè kí gbogbo èèyàn ó lè gbọ́ sí i ẹni tó lè sọ di bídí àbádáadáa lẹ̀ ni màá padà ṣàlàyé o kí ló ń sọ àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbòròpó ti yé wa báyìí nísìn bẹ́ẹ̀ náà lẹ́ni tó ń kírun nínú mọ́ṣáláṣí wọ́n ti ṣàlàyé bá a ṣe kírun fún wa màá padà ṣàlàyé yẹn náà inṣàlá ta'ala tó mo rò pé ká gbọ́ ibẹ̀ yẹn yé dáadáa nítorí náà ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ pé ẹ má wọ bàtà ìgbàlódé mọ́ ẹ má gun mọ́tò mọ́ tẹ bá sọ pé bíbí àlélẹ́ kò wọlé fi amúrìnà àdá ń tá a mọ̀ lẹ́sìn ni mo rò pé díẹ̀ a ò mọ gígun ohun ìgùn lẹ́sìn ń tá a mọ̀ lẹ́sìn ìjọsìn tá a bá wà lórí ohun ìgùn bóyá lórí ràkúnmí tí ìrun bá dé lásìkò yẹn ǹjẹ́ a lè kírun lórí ohun ìgùn yẹn àwọn tànàbí ṣe sallallahu alaihi wa sallam ntaari ni pé ànábì máa ń sọ̀kalẹ̀ kìí í kírun ọ̀ràn èèyàn lórí ohun igun ṣùgbọ́n a máa yan náfìlà lórí ẹ̀ ìyẹn láti gbogbo òkè àwa wà nù mọ́tò ohun igun tiwa lónìí nìyẹn sọ pé lẹ́yìn ẹ mọ́gun nǹkan mi kò sọ bẹ́ẹ̀. tábà wà nù ọkọ̀ sáà lè èèyàn èèyàn lórí òkè ajẹ́pàwà náà ò ní èèyàn nínú mọ́tò mọ́tò ó dúró á sọ̀kalẹ̀ á wà kírun yẹn náfìlà ńkọ́ ó fi hàn pé àlè yàn án nínú rẹ̀ àti bẹ́ẹ̀ fún alágbèéyé ọ̀rọ̀ rẹ̀ nam abẹ́ pé àkíyèsí wa náà sí àwọn nǹkan wọ̀nyí tó ṣe pàtàkì kí a rí i pé àmọ́ tá a bá fẹ́ mọ kí ni wọ́n ń pè ní bìdà nínú ẹ̀sìn sheikh wa ah, bàbá wa ah, muhammad bin sọ́ọ̀lì al-Uthaymin wọ́n ní tírà pẹlẹbẹ kan tí ń pè ní alìbìdá ufi kamali shari'i wa khatarul ibtida hmm. nínú rẹ̀ wọ́n ṣàlàyé wọ́n ṣàlàyé àwọn nǹkan kan tá a fi máa mọ̀ bóyá n tá à ń ṣe ara ẹ̀sìn ni àbí kì í ṣe ara ẹ̀sìn ṣèèsì wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú tá a fi mọ̀ bóyá ẹ̀sìn ni tá à ń ṣe àbí àdádálẹ̀ wọ́n lè òní asábàbù ó ní kí ni wọ́n pè asábàbù mẹ́fà ni wọ́n pè wọ́n ní sábàbí ó ti dèdè yorùbá sábàbí yẹn ní okùnfà the cause kí ló fa ń tà ń ṣe yẹn wọ́n ní ìdá wọ́n ní tí ọmọ ènìyàn kan tó bá ń sin lọ́hùn tó ń ṣe ìjọsìn kankan makuruna bí sábàbin laysa shar'iyya fa iya bid'a marduda ala sahibiha tó bá ń ṣe ẹ̀sìn kan tó ní ń ṣe pẹ̀lú sábàbí kan okùnfà kan tí sábàbí yìí ṣe tó bá ṣẹ̀rí àmọ́ a jẹ́ pé ẹ̀sìn tó ń ṣe nígbà yẹn yóò máa jẹ́ bídíà àdàdàálẹ̀ yóò máa jẹ́ yóò máa jẹ́ minman ahdasa fi amrina nínú tá a dá sílẹ̀ ní ẹ̀sìn wa tá a dá sílẹ̀ tí ìṣàrẹ̀ ẹ̀sìn náà ń pè ní bídà rò pé a dà padà wọ́n wá mú àpẹẹrẹ kan wá wọ́n ní misalu dálíkà anna ba'dun náà sí. a rí àwọn èèyàn kan tó ṣe é pé wọ́n ń pe òru kan ní láílátù sáábì ìwà n'i ní rọ́jàbí ọjọ́ kẹtàdínníọgbọ̀n twenty seven of rọ́jàb wọ́n máa ń jí lóru nígbà náà wọ́n máa ha tàhájúdù pẹ̀lú kíni pẹ̀lú èròǹgbà wọn pé ọjọ́ yìí ni ànábì sallallahu alayhi wa sallam urija fiha bi rasuli sallallahu alayhi wa sallam òun ni wọ́n mú ànábì gun sánmà lọ táǹpẹ̀ ní al-mi'raj ṣẹ́kù àmì tí wọ́n ń pè ní ah, al-mi'raj pé ànábì gun sánmà lọ látàyè hmm. ṣáájú mi'raj ni isra tọ́lọ́wọ́n bá sọ fún wa nínú suratul Isra sura ẹlẹ́kẹtàdínní ogún sura seventeen níbẹ̀rẹ̀ subhana alladhi asra bi abidi ilayla minal masjidil haram ilal masjidil aqsa ẹ̀rí ìrìn òru tánàbí ìrìn jọ́nà láti kaaba maka sí jerusalem ní masjid al-aqsa mọ́ṣáláṣí tánàbí ibrahim tún kọ́ síbẹ̀ òun ni Isra gbà tó wá débẹ̀ ó wá gun sánmà lọ títí tó fi dé ké sánmà keje lọ́hùn ọ́n òun là ń pè ní mẹ́rọ̀ọ̀jì àwọn èèyàn pa ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ńlá ni o ẹ jẹ́ ká mọ̀ ẹ̀yàn ló bá ti dòru ọjọ́ náà ká mọ̀ ẹ̀yàn náfìlà tó fa sábàbí nìyẹn bẹ́ẹ̀ sì ni ká jí lóru ká yan náfìlà là ń pè ní tahajud ìbáàdà ìjọsìn ni ọlọ́run ọba sọ nínú suratul muzammil fún ànábì muhammad sallallahu alayhi wa sallam pé ya ayu ìlà kọ̀lìlà àsìkò díẹ̀ ni kò má fi sùn nífàhù ìlàjì òru ni kò wí dìde kò yan náfìlà àwínkùs mínú kọ̀lìlà tàbí kò dínkù díẹ̀ áòzìdì àlè tàbí kò tún lé àsìkò yẹn kún díẹ̀ wàárọ̀ tìlìlì kùránì tarutila tó bá wá dìde lóru yẹn kò sí tó máa fi yan náfìlà ju àyà kùránì lọ kò sì máa kà ní sísẹ̀ ń tẹ̀lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì ní pariwo nítorí náà nígbà tí tààjúdù tí wọ́n á jẹ́ jọ̀sìn kí ló wá ṣe sábàbí táwa fi fẹ́ dìde fún jọ̀sìn yẹn nítorí pé ọjọ́ yẹn ni àrí àkọọ́lẹ̀ pàánà gbígun sánmọ̀ lọ twenty seven Rajab èèyàn kì í sára ẹ̀sìn wa kí nìdí torí pé kò sínú rẹ̀ tẹ́lẹ̀ pé tó bá ti di ọjọ́ yìí o on twenty seven Rajab ànábì máa yan náfìlà torí pòǹgùn sánmọ̀ kò sì sínú àkọọ́lẹ̀ pé ó sọ pé òun ò ní ìyàn ń tòun ṣùgbẹ́yìn sàábé máa yàn án lamia fruit shar'an kò kò rinlẹ̀ rárá ìdí nìyẹn e tí ó fi jẹ pé irú rẹ̀ náà ni àwọn alàrùbá kọ́kọ́rọ́ hmm, káyókáyó eh, pé ọjọ́ káyókáyó wọ́n sọ fún kan ah, ọjọ́ náà ní ọjọ́ ọjọ́ tí ọkọ̀ inú àtògúnlẹ̀ inú ọlọ́run kì í jólé láìjọ́ ń mọ̀ tán náà káàkiri ah, ọlọ́run kò ṣàánú wa ìyẹn kò sí lára rẹ̀ bó lè pé ìjọ yẹn gan gan gan gan tí wọ́n ní ká ṣe ní ká gbá àwẹ̀ wọn ò ní ká yó ká gbá àwẹ̀ ni wallahu ta'ala alam asáàni ẹlẹ́ẹ̀kejì àlìjínsù falabuda an takuna lil ibadatu muwafaqa li shar'i fi jinsiha ẹ̀rí irú ìjọsìn tá a fẹ́ ṣe yẹn gangan kò sí ìbúyẹ ẹ̀sìn tá a fẹ́ ṣe gbọ́dọ̀ wà níbàámu pẹ̀lú ṣẹ̀ríà nípa kíni nípa irú ìjọsìn yẹn tà kọ́kọ́ ni nípa kí ló ṣokùnfà ìkíni sábàbí fún àpẹẹrẹ a fẹ́ lọ eid lọ kí ìdílé lẹ́yìn odi ìlú kíni sábàbí òun ni pé a parí Ramadan kíni sábàbí ọjọ́ yẹn ni ọjọ́ kẹwàá oṣù kejìlá ojú ọ̀run tánàbí tó ṣe ọjọ́ yàtọ̀ ṣe eid al-adha mo afẹ́gbàwẹ̀ ọjọ́ kẹsàn-án oṣù ah, hajj ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ojú ọ̀run kí ló dé òní ni wọ́n ń gún àràfà ṣe rí pé sábàbí tá a fi gbàwẹ̀ yẹn yẹn ìjó wà lára ẹ̀sìn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ànábì sọ pé ààwẹ̀ wà ń jọna ká gbàwẹ̀ àgbàládà sábàbí ni pé wọ́n ń gún àràfà àwa gbàwẹ̀ kí ló dé tá a fi gbà àwa kọ́ la fi inú ara wa rò ànábì ló sọ sallallahu alaihi wa alihi wasallam ǹjẹ́ àwa yan tàájúdù lóru yọ́nà pé òní ni Laylatul Arafa kò bá mu àní torí pé ó jẹ́ Laylatul Arafa káyà tàájú torí mo ti gbọ́ kódà mo rí gan àwọn pósítà rẹ̀ táwọn kan sọ pé àwọn ń ṣe Laylatul Arafa káwọn èèyàn wá kọ́nà kó sàánú wa tẹ́lẹ̀ kejì yẹn àlè james irú ìjọsìn tá a fẹ́ ṣe gbọ́dọ̀ bá ṣe rí àmú tí ò bá ti bá mú àjẹpé nǹkan yẹn àní gbà fún àpẹẹrẹ ẹran pípa ìjọsìn kan ni ìjọsìn ni kul inna salati wa nusuki ẹ̀rí anábì Ibrahim sọ irun mi tí mò ń kí ẹran mi tí mò ń pa wa mamati òkú mi wa mahyaya tààyè mi lillahi rabbil alamin tí Allahu ta'ala ni la sharika lah kò sí orogún fún ọlọ́run wàbí dáàlìkà omertu níta pàmí láṣẹ nìyẹn sọ tí mo kàn fẹ́ lò ń bẹ̀ ni pé irú ẹran pípa ní ìsìn ara àjọsìn ni tàbá fẹ́ pẹran pẹ̀lú èròǹgbà pa fẹ́ gbà láàdá ọjọ́ léyà ọjọ́ kẹwàá oṣù kejìlá ojú ọ̀run á pẹran ẹran kí là ń pa ẹran léyà ni kí ló dé àgbà láàdá ìjọsìn kan ni kí nìdí tá a fi pa á nínú Quran anábìsí ṣàlàyé fún wa wípé kápẹ́ràn mo rò pé tó bá wá di Eidul Fitri ìtúnu àwẹ̀ àwa mú àgbò náà apá pẹ̀lú èròǹgbà pé à ń ṣọdún àgbàlá dàbí ìtìléyà ìyẹn ò bá mu torí pé ìjọsìn lẹ́ran pípa yẹn ǹjẹ́ ànábì sọ fún wa pé tá a bá ti ṣètúnu àwẹ̀ ká pẹran fún kò sọ bẹ́ẹ̀ ó fi hàn pé tá a bá pẹran nígbà tí a ọdún ìtúnu àwẹ̀ apá láti dùnra wá nú káwọn èèyàn lè ro oúnjẹ jẹ ni kì í ṣe pé nírètí ká àgbàlá dá lórí ẹran pípa yẹn gẹ́gẹ́ bíi ti ìta ṣe ní ọdún Eidul Adha tàmọ̀ sí ọdún léyà ọlọ́run kò ṣàánú wa. Ah, jésù lórúkọyé irú ẹran wo wá ni wọ́n ní kápá hmm, ẹran pípa ìran ìjọsìn kan ni irú ẹran wo ni wọ́n ní apá ẹnìkan wá lọ bí ṣé kìfẹ́ ní ìṣe mu wá bí ẹnìkan lọ mú ẹṣin odù tàbẹ́nìkan lọ mú ògòǹgò bábẹ́ ẹyẹ tí wọ́n ń pè ní ostrich odù torí kó tóbi àbẹ́nìkan wo tòlótòló ìgbà ah, ẹran tòlótòló pọ̀ turkey pàápàá hybrid ẹran rẹ̀ pọ̀ ju ẹran àgbo lọ nígbà tó dọjọ́ léa ó wá mú tòlótòló yẹn ó pa ṣàlàyé ni pé pa yẹn tòlótòló tó fi pa léyà yẹn kọ́ni safi máa lẹ́sàmì ó ń tàn ti dá sílẹ̀ nínú ẹ̀sìn wa ti ìṣàrẹ̀ wọn kì í fi tòlótòló pa iléyá wọn kì í fi ṣèjọsìn fún iléyá tàbí ń jọ kó mọ wá wí pé àfa ọmọbìnrin ló ń bì àwọn ẹran kan ni ó pa ah, òun sì ní tòlótòló kan tọ́kì òun kúkú fìyẹn di ẹran tòlótòló kan kúkú máa pọ̀ ju ẹran àwọn ewúrẹ́ lọ a sì máa dùn àwọn yóò láìkẹ̀ kò pa kò pẹran fún ọmọ yẹn tí wọ́n ní kí wọ́n pa kúlù mọ̀ọ́lúdín

ẹlẹ́ẹ̀kejì ni màálù ẹlẹ́ẹ̀kẹta àwọn àgùntàn àwọn ẹran àṣọ ewúrẹ́ àgùntàn àgbò eh, ògúfe màálù àti ràkúnmí téèyàn bá wá lọ mú ẹṣin tó pa kò ní wọlé téèyàn bá mú kẹ́tẹ́kẹ́tẹ́ tó pa kò ní wọlé téèyàn bá mú ògòǹgò kò ní wọlé téèyàn bá mú tòlótòló kò ní wọlé téèyàn bá lọ pa bróìlà adìẹ kò bá kó fifty broilers sí iléyà yìí ẹran ò ní tó ká mọ̀ wò lẹ̀ jẹ́ apá fifty adìẹ kó lè jẹ ọlọ́run lójú ọlọ́run ò ní gbà nítorí pé ẹni tí wọ́n ní kó o pa òun kọ́ ló pa ẹlẹ́ẹ̀kẹta mo ní pa ti rí irú jíǹsì yẹn ẹlẹ́ẹ̀kẹta ò ní alikọ́dúró òdiwọ̀n tí wọ́n ní ká ṣe fún àpẹẹrẹ ìran wa táǹkì ó ti níye tí wọ́n ní kàkì ìran sọ̀látò lè fàjìrí tó tún jẹ́ sọ̀látò sówọ́ rákà ni mẹ́rin Eh, méjì staffula zuri nǹkan mẹ́rin asri mẹ́rin magribi mẹ́ta ìṣáì mẹ́rin ẹnìkan á ní òun ti rìtáyà ní ìsìn lẹ́nu iṣẹ́ ìjọba òun ti ṣiṣẹ́ ìgbà táwọn ń ṣiṣẹ́ pákáleke òun ó yẹ kóun wára ààyè fọlọ́hún pé òun ti kọ́lé òun ti rí àgbẹ̀ nàìjíríà ilẹ̀ yorùbá pàápàá bí gbogbo gọ́ọ̀yà téèyàn máa lé kì tẹ́nìkan average person hmm, tó bá ti lè kọ́lé tó ní ọkọ̀ tó ń gùn tó sì ń rí jẹ tó ń rí mu gbogbo èèyàn ò mọ̀ wò pé ẹni tó ti ṣe oríire ni. òbí lòun tó ń wá káàkiri òun fi kọ́lé kéèkó òun tẹ̀yìn wá owó kan tó ń yá lóhùn àbí kinní kan òun ń jẹ òun rí mu àwọn ọmọ òun ló ti wà káàkiri owó ló ń dúnú àkáǹtì òun lóṣooṣù yìí òbí lọ́sọ̀ọ̀sẹ̀ kí lòun wá lè ṣe fọ́lọ̀ ìrun àsùbá òun ò ní kí méjì mọ́ òun ò mọ̀ kí ní méje méje òun mọ̀ fi dúpẹ́ fọ́lọ́run in tó sọ yẹn kọ́dírù òdiwọ̀n tí wọ́n ní kó ṣe kó ṣe ó ti áhàdàfà hùwà fi amòdìnà àdá ó ti dá sílẹ̀ nínú ẹ̀sìn ní tí kìí ṣàrẹ̀ ẹ̀sìn méjì péré náà ni yóò máa kí kò ní sọ di mẹ́rin àkàlàṣe tó bá fẹ́ máa yan náfìlà o náfìlà pọ̀ pé a kì í yan dùhà tẹ́lẹ̀ tàbó fẹ́ yan tá à ń pè ní náfìlà tó mú tùlákọ̀ yóò sá máa yan méjì yóò sá máa méjì ìyẹn wà láàyè ṣùgbọ́n ṣubúì tàbí fájírì ó ti ní iye tí ó kì í bẹ́ẹ̀ náà ni àwọn yòókù mọ̀rọ̀kọ́ ti yé wa ẹlẹ́ẹ̀kẹrin ni àlẹ́kẹ́fíà báwo ni wọ́n ṣe ní ká ṣe é fún àpẹẹrẹ àpẹẹrẹ tí ṣèkì mú wa ń bí àlùalá kí la máa fi bẹ̀rẹ̀ á fọwọ́ á tò lọ títí dẹ́sẹ̀ ẹnìkan wá lọ bẹ̀rẹ̀ àlùalá yẹn lẹ́sẹ̀ ó wá tò padà ń kọrí ìkọ̀dí irú ẹni yẹn bí wọ́n ṣe ní kó ṣe kó ṣe àpẹẹrẹ ìrun náà máa mú wa ìrun ọdún túmọ̀ àwẹ̀ àbí tìléyà àlìkà ìfíyà bó wọ́n ṣe ní káàkì hmm? ó ti níye tẹ̀kbír tó wà ń bẹ̀ ẹ̀rì kó yàtọ̀ sí bá a ṣe ń kí àwọn ọ̀run yòókù torí pé àwọn ọ̀run yòókù tá a bá ṣe takbiratul ihram Allahu akbar ẹ̀yọ̀ kan àníṣe àwọn àníṣe méje sí mọ́ bíi tìrún léyà àti tìtùnú àwọ̀ mo rò pé ti wá ó ti ní bí ṣe ní ká téèyàn bá wá lọ ṣe lọ́nà míì a ò ní gbà lọ́wọ́ rẹ̀ kọ́lọ́n kò ṣàánú wa hmm. kọ́lọ́n kò ṣàánú wa àwọn àpẹẹrẹ pọ̀ tá a lè mú wá nípa alẹ́kẹ̀ ìfìyà kódà ẹran iléyà tá a sọ lẹ́ẹ̀kan yẹn báwo ni wọ́n ṣe ní ká dù báwo ni wọ́n ṣe ní ká dù á dù pẹ̀lú ìlànà ṣẹ̀ríà kọ́lọ́n ṣàánú alẹ́kọ́mìs ẹlẹ́kẹfà azaman àsìkò àsìkò wo ni wọ́n ní ká ṣèjọsìn àsìkò wọ́n ní ká ṣe mọ́sàlá fún àpẹẹrẹ ìrun ṣubú nígbà tí alifájírì bá jáde láàárọ̀ ni wọ́n ní káàkì ẹnìkan á wò pé èkó làwa ń gbé náà téèyàn bá tètè hold up kò ní jẹ́ kéèyàn ó débi iṣẹ́ lásìkò ló bá kí ṣubú ìlàgò mẹ́rin four a.m. torí pé by four oh five ó ti jáde síta sí lọ wọkọ̀ wá pé òun dẹ̀ máa wà lórí mọ́tò títí ó di seven kó tó débi iṣẹ́ òun á ti jáde náà wọ́n dẹ̀ sọ pé tóun bá ti jáde yẹn ò lè kí ṣubú ìmọ̀ yẹn ti lọ nìyẹn so aago mẹ́rin àárọ̀ ni ó kì í àsìkò tí wọ́n ní òkè kọ́ yìí ó ti dá sílẹ̀ nínú ẹ̀sìn tí ìṣàrẹ̀ kò wọlé mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ẹlòmíì ọ̀rọ̀ iléyàtà sọ lẹ́ẹ̀kan ló ń pẹran lásìkò tí ó yẹ kó pa kò wọlé àbí Ramadan hmm? ó lọ ń gba àwẹ̀ Ramadan lásìkò tí èṣoṣo Ramadan kò wọlé kọlọ́n kò ṣàánú wa ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ òun ni alimakan níbo ni wọ́n ti ní ká ṣe kinní yẹn gangan àpẹẹrẹ tí sheik mu wa ń bi ní itikaf mọ́ṣáláṣí wọn ti ní ká ṣe ẹ̀rí pé àwọn kan wọ́n sọ pé àwọn wà áliwà wọ́n ṣe áliwà nìyẹn pé àwọn lọ kóra aró sọ́lọ̀ ẹlòmíín nu yàrá ni ó wà odidi ọdún kan ọdún méjì ọdún mẹ́ta kò ní jáde kò ní rọrùn ìjó wọlé nu ṣẹ̀dá kò wọlé nítorí pé ọkùnrin gbọ́dọ̀ lọ máa kírun mọ́ṣáláṣí yóò kí jimá yìí dáa náà déyà lè sọ láti ní yọ́mìlì jùmọ̀ fas'au ila dhikrillahi wa darul bay' dhalikum khairu lakum in kuntum ta'lamun ọlọ́run tó bá ti dòjọ́ jímọ̀ tí wọ́n pè rún báyìí ẹ máa lọ jímọ̀ ẹ pa títà àti rírà tì ẹ tara ṣàṣà lọ síbi ìrántí ọlọ́run kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ yẹn lólóore jù fún ìtẹ̀bá mọ̀ ni ó fi hàn pé tó bá fẹ́ túmù wá fẹ́ mọ̀ sí lọ́run fáwọn àsìkò kan yóò lọ sí mọ́ṣáláṣí tí jímọ̀ wà yẹn ibẹ̀ ni ó kóra síta ń ní ètì tó bá ti dàsìkò jímọ̀ yóò darapọ̀ mọ́ wọn tí wọ́n bá ti ń kírun ẹ̀ márùn lójúmọ́ yóò darapọ̀ mọ́ wọn kò ní í jókòó sí yàrá rẹ̀ torí pé lòun fẹ́ dọ̀rẹ́ ọlọ́run ni tó bá lọ dádúró sínú yàrá kọ́rọ̀jà adúwanlélá ìyá ọmọ kọ́rọ̀jà ó ń tàn yóò jáde ní ọ̀tá ọlọ́run níjọ́ tó bá jáde kódà kó lo ọdún bẹ́ẹ̀ kò níjọ́ rẹ̀ ọlọ́run ìgbà tó wáyé sọ̀tọ́ àlọ́kọ́lù àti wà lọ mọ́ṣáláṣí tó lọ ṣe eight caf máṣálà yóò kí wọn rán yẹn bẹ̀ ẹ́ ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ah, bí yẹn ti rí nìyẹn o òun náà ní níbo ni wọ́n ti ní ká ṣe òun náà ló bí àwọn tí wọ́n lọ ń ṣe tọ̀wáf lẹ́nu jọ́ mẹ́ta ìmórí kan lórí wọ́sọ́ọ̀p bóyá Ghana ni wọ́n pè bẹ̀ èrò náà dọ́gbọ́n pọ̀ tẹ́ o ọ̀gá kan ṣáájú wọn báyìí náà ẹni tí wọ́n wá ń wí yẹn mi ìmọ̀ bédè lárúbáwá ni bédè ìlú wọn ni mo fetí sí títí pé kí ló jọ mọ́nu lárúbáwá kí ní kẹ́yìn jẹ́ ìfẹ́ ńlá kéèké ní ìwà láì ní ìmọ̀ ní ẹ̀jẹ̀ ẹ̀mọ́ tí wọ́n wí mo fetí sí pé ah, sáàdùn mọ́ kí wọ́n ní ìwà láì kò jọ ní ìmọ̀ tí wọ́n wí wọ́n kọ́lé kan ní kékeré báwọn náà yí ipò hmm, ẹnujọ́ mẹ́ta mo lọ sí ẹnu lọ́lọ́ mo lọ tún débi ilé kan bẹ tí wọ́n kọ wọn ní mọ́ṣáláṣí tó wà nù bẹ wọ́n àwọn èèyàn máa yí ipò irú la ó ti dá sílẹ̀ ní ẹ̀sìn wa ní kì í ṣàrẹ̀ ọkùnrin kan ní ọ̀nà olódó náà wọn ni wọn tún yí mọ́ṣáláṣí pò ń kan tó kọ kò bá mu ilé ìwò lọ́rọ̀ ní ká òun sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú pé wàtọ́ tọ́ ìfìn lè tọ́ ìfìn fún àwọn tí wọ́n mọ̀ tọ́wáf tí wọ́n mọ̀ ọ̀rọ̀ kiri ká tí wọ́n mọ̀ yípo lé ọlọ́run nítorí náà tẹ́yìn bá lọ ń yí nǹkan míì pò á jẹ́ pé ibi tí wọ́n ti ní kó ṣe kọ́ ló ti ń ṣe yẹn ọlọ́run kò fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ nítorí àsìkò àwọn nǹkan wọ̀nyí òun ni wọ́n ń pè ní àdáadáalẹ̀ nù ẹ̀sìn tàbí gbogbo gbọ̀ yìí màá mú àpẹẹrẹ kan wá nípa àwọn èèyàn máa ń sọ nípa sọ́láàtì fún ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam inna allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhal ladina amanu sallu alaihi wa sallimu taslima dájúdájú ọlọ́run ọba àlekí ọlá ń dárúkọ ànábì sallallahu alaihi wa alihi wa sallam láàrin àwọn màlẹ́kà àwọn màlẹ́kà náà ń tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wa wa àti abúlé àlíyà tó ṣàlàyé asọ́látù nìyẹn ah, inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo sallu alayhi wa sallimu taslima ẹni ẹ̀ṣẹ̀ sọ́látù fún káwọn mẹ́ṣẹ̀ sọ́látù tá gbàládà àwọn sàábì lọ béèrè lọ ànábì sallallahu alayhi wa sallam kayfa nusalli alayk báwo láàṣẹ máa ṣe ànábì kọ́ wọn ní sọ́látù ibrahimiya ó rí àgbétẹ́nìkan bá gbé àwọn àlùfáàdù míì wá tí ò sínú ìyẹn pé tó gbé àwọn gbólóhùn míì wá tó já sàlátù fànàbì ṣùgbọ́n a ṣàwátì àwọn gbólóhùn wọ̀nyí nínú èyí tí ànábì fi kọ́ àwọn sọ̀hábà téèyàn bá ń kà mardud kò sí ìrètí ládàá kankan fún èyí tó súnmọ́ ni pé yóò tún jí ó ti lẹ́tọ̀ọ́ sí àlọ́dọ̀ ọlọ́run nítorí pé ó ti lọ fi sínú ẹ̀sìn fi ìṣàrẹ̀ torí pé àwọn lárúbáwá gbédè àwọn sàábé gbédè torí kan náà àwọn àfáà Sheikh Al-Albani wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn nínú sifatu salati nabi nínú mukaddima introduction wọ́n dárúkọ sheik kan tó jẹ́ onílógà tó sọ pé hadith ìtànàbí ti sọ salati Ibrahim yá hadith daif lọ́dọ̀ tiẹ̀ ni oní kò lálàáfíà kí ni ìdíjí òbí lálàáfíà ó ní káwò òye sí pé kò bá làákàyè mu báwo làwọn sàábí òye ló máa béèrè ìtumọ̀ àsàlátù ńgbà tó jẹ́ pé èdè lárúbáwá ni Sheikh Al-Albani wa ni ẹ máa wo nǹkan sọ téèyàn bá kọ́ èdè lárúbáwá tí ò kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà yóò máa tẹsẹ̀bẹsẹ̀ tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ òfin ẹ̀sìn ìsọkúsọ ni ó máa sọ ó ní ẹni yẹn ò ṣàkíyèsí nínú hadith yẹn pé àwọn sàábẹ́ ò béèrè pé máa máa ní sọlá kí ni ìtumọ̀ sọlá ti ní tí wọ́n sọ ni pé kẹ́yífànùs báwo láṣẹ máa ṣe àsàlátù yìí gangan wọ́n sọ pé kí ni ìtumọ̀ àsàlátù lànàbí wa ẹ máa sọ báyìí ẹ̀rí pẹ̀lú bó ṣe wọn lúgà tó wọn ewu bó ṣe sọnù irú ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ fáwa tá a bá mọ èdè lárúbáwá tá a kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tá a kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà àṣìṣe tá a mọ̀ ṣe ni àṣìṣe ẹni tó bá kọ́ english ó yọ gba phd nínú english àbí professor english ni whether literature eh, literature in english or english literature or grammar gbogbo ẹ̀ ló jẹ́ professor bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ṣe law bẹ́ẹ̀ ni ó sì máa ṣe law tù torí táwọn gbà lérò pẹ̀lú táwọn fèdè ìbò kọ nínú law nínú òfin ti nàìjíríà tí wọ́n pè ní constitution yóò yàtọ̀ sí ní tó ń rò pò tú sí nínú èdè òyìnbó tó bá ti wá ń sọ wọ́n ní ah no no no no no wọ́n ní kì í ṣe tí wọ́n gbà lérò nìyẹn wọ́n it has definition wọ́n á máa tú fún bẹ́ẹ̀ náà lọ́rọ̀ kùránì àti ṣẹ̀rí àárí tí wọ́n bá gbọ́ lárúbáwá jù bẹ́ẹ̀ lọ tó o bá jókòó láti kọ́ ṣẹ̀ríà èyí ò máa kẹsẹ̀ bọ́sẹ̀ lóòótọ́ àwọn elédè wọn a máa máa àwọn àfáà kan tí wọ́n jẹ́ lédè tí ò mú fíkì wá ọ tí wọ́n sọ pé wọ́n béèrè lọ́wọ́ ẹni báyìí ìpé kí ni ìtumọ̀ ilé sọ́ra ẹ̀ ó fi lúgà ó fi tù níbi àwọn nǹkan kọ̀ọ̀kan láti fi gbọ́lá fún èdè lárúbáwá ṣùgbọ́n nígbà tọ́rọ̀ bá dójú rẹ̀ ẹ̀ rí i pé kò mẹ́sẹ̀ yóò ṣe kí ni kò mẹ́sẹ̀ ó padà yọ ọlọ́run kò ṣàánú wa ṣùgbọ́n tá à ń ṣàlàyé náà ni pé àwọn nǹkan wọ̀nyí tí ò bá ti sí lára ẹ̀sìn ká gbìyànjú láti jìnnà sí òun ni wọ́n ń pè ní òun ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú tí iṣẹ́ ọlọ́run fi ń di tẹ́wọ́gbà lọ́dọ̀ mùsùlùmí méjì ni ìpìlẹ̀ pápá kan máa fà sọ pé bíi márùn ni ṣùgbọ́n wọ́n sún kì sí méjì alákọ̀ọ́kọ́ ni al-ikhlas ẹlẹ́ẹ̀kejì ni al-mutaba gẹ́gẹ́ ọlọ́run ṣe sọ́nu suratul lam yakuni ladina kafaru min ahlil kitab ọlọ́run ni wa ma umiru illa liya'budullah àpá wọn láṣẹ àyàfi kí wọ́n sin lọ́hùn mukhlisina lahu ddin lẹ́ni tó ṣàfọ̀ mẹ́sìn fọlọ́hùn hùnàfà tí wọ́n tẹ̀sọ́dọ̀ ọlọ́run nìkan hanif mọ́ẹ́lú hmm? ilallahi ta'ala wọ́n tẹ̀sọ́dọ̀ ọlọ́run nìkan wọn ò pa nǹkan mi pọ̀ mọ́lọ́run ẹ̀sìn ọlọ́run wọn ò sì sin nǹkan mi àyàfọ́ ọlọ́run ayọ̀kí ìmọ̀ sọ̀lá àtàrà yóò tó zaka kí wọ́n gbé ìrùn dókè máa yọ zaka wadhalika dinul qayyima eléyìí ní ẹ̀sìn tó dúró tán so al kí ni ìdí tá a fi ń ṣe gbogbo nǹkan yẹn torí pa afẹ́ wà lìjẹ̀nà à ń ṣe níbàámu tàbí ní ìtẹ̀lé àṣẹ ọlọ́run wàlímùtáàbà a sì ń ṣe níbàámu sí bọ́lọ̀ ń ṣe ní kàṣe ẹni tí ó ṣe ìjọsìn tí ó gbà ládàá ó gbọ́dọ̀ ṣe níbàámu sí bí ẹni tí ó fún ní ládàá yẹn ṣe ní kó ṣe é bóníṣẹ́ bá ṣe ní ká ṣiṣẹ́ òun láṣẹ bá ṣe ẹlòmínì ìgbà mí èèyàn lè tún bá ṣe náà kó wù pé ah, ó dẹ̀ fáìn bẹ́ẹ̀ ṣe ṣe yìí o onírúurú nìyẹn ọlọ́run ọba àlékè ọlá ti sọ fún wa wípé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan òun ò béèrè àfikún lọ́dọ̀ yín òun ò sì béèrè nǹkan mi ẹ̀sìn ti pé ó sì ti parí òun sì ti yọ́nú sí tí ẹ tó mú wá yẹn kò sí ìyọ́nú ọlọ́run ọba ń bẹ kọ́lọ́run kò ṣàánú wa nítorí náà gbogbo àwọn tí ẹnìkan bá lọ fi kún ẹ̀sìn àwọn fi ń gbé lárugẹ ní kò pé nǹkankan lárugẹ ó bàjẹ́ ni yóò bàjẹ́ ni ẹ̀yin náà wò ká nígbà láàyè wà fún káfí nǹkan kan ẹ̀sìn ẹ̀rí pé ẹ̀sìn gangan ó ti yí padà àpẹẹrẹ mọ́ṣáláṣí tá a ti ń kírun a máa tẹ́lí sílẹ̀ tàbí rọ́ọ̀gì àti tásà ilẹ̀ ilẹ̀ la máa ti ń kírun mọ́ṣáláṣí tó bá yẹ pé àgbà láàyè wà ní kò ní sẹ́ni tí ó jòkó lẹ̀ mọ́ wọ́n ti kó àgà sí lónìí ah, modern time àti ó yẹ kí ṣí àti wà Hmm? yóò ti wọ́n ti kọ́ àga sí àwọn obìnrin náà ti máa jókòó lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin mọ́ṣáláṣí wọn ní máa dúró sẹ́yìn mọ́ hmm, oríṣiríṣi ìròyìn yóò wá ṣùgbọ́n torí pé ẹ̀sìn ò ti yí padà àní mọ ẹ̀sìn yẹn ní ẹ̀sìn mọ́ nǹkan míì la máa ń ṣe lónìí gẹ́gẹ́ bí àwọn nàṣọ́rọ́ náà tí ẹ̀sìn wọn ti yí padà kúrò ní tí Ìsá ọmọ Màríàmù fi kọ́ wọn jọ síbẹ̀síbẹ̀ náà tí wọ́n rò pé àwọn ń ṣẹ̀sìn àwọn tiẹ̀ burú torí pé àdádálẹ̀ tí wọ́n tún lọ síbi kíni tó ní ń ṣe pẹ̀lú dáàtìlá ìwàsífàtìlá àdádálẹ̀ tí wọ́n tí ìṣàrẹ̀ sí wọn ó kó sínú pápápá ọlọ́run pé bó lọ́lọ́run gan ṣe rí àti ìròyìn ọlọ́run tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà tó ti lọ́n kó síbẹ̀ lónìí kọ́lọ́run kó ṣàánú wa tó bí ìyẹn ti rí nìyẹn abẹ́ ọlọ́run bá lè kí kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ jù bá ti ṣàlàyé lọ òjíṣẹ́ ní man ahdafa fi amúrinà áádá ẹni tó bá n'ala náà àlámọ̀rí wa yìí mọ́lẹ̀ ìsàmìlẹ̀ fi ìtí ò sí ń tẹ́lẹ̀ fáwọ́ ati àdápadà variation ni ti ìyàwó Aisha bá n'i mọ̀nà amila amala ẹni yóò tó bá ṣiṣẹ́ kan man amílà lẹ́yìn sáálẹ̀ amúrúnà iṣẹ́ tó wá ṣe yẹn wá wò kò sí àṣẹ ànábì bẹ́ẹ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ fáwọ́ àrọ̀ nítorí náà tẹ́nìkan bá ń ṣe nǹkan tá a béèrè ni tó bá ní eh, ànábì ò sọ ṣùgbọ́n gbogbo eléyìí náà àwọn àfáà ló fi kún kó fi dá àwọn àfáà yẹn ṣọlọ́run fún wọn láṣẹ láti fi kún ọlọ́run fún wọn láṣẹ ta lọ́lọ́run ní ká ànábì a pé nǹkan yẹn à ní ṣe à ní bá wọn ṣe bó ti wọlé kó ma ìlú ẹ̀ wá pọ̀ táwọn èèyàn máa ń ṣe màlúdínà bí yìí oríṣiríṣi nǹkan pọ̀ táwọn èèyàn máa ń ṣe lónìí ẹ̀mí ẹ̀ mọ̀lúdì ẹ̀ tàbá wo ìfà ọmọ mọ́ríàmọ̀ jésù wọ́n ṣe christmas wọ́n ṣe báàdì ẹ̀ ànábì sì dájú ànábì ju jésù lọ ẹ̀ ó ṣe wá já ànábì láàmì wọn rántí wọn tẹ̀ rántí jésù sànàbì sọ sọ pé kẹ̀ wọn rántí òun sọ ṣe mọ̀lúdì fún rẹ̀ kò ṣe ok kí lẹ́lẹ́ ń ṣe ọjọ́ ìbí ànábì ànábì tó wà láyé ni kò sí láyé òkú ànábì lẹ́ ń ṣe ni àbẹ̀wò wọ́n ní à ń ṣèrántí ọjọ́ tí wọ́n bí good abubakar umar usman ali emerson jù wọ́n lọ ní ẹ̀ẹ̀mọ́ tó wọn ṣé wọ́n ṣèrántí ọjọ́ kò ṣe jóníkàṣe kí lè wá fẹ́ gbà lórí pé ìrántí ọjọ́ tí wọ́n bí àwọn fẹ́ gbà láàdá ìjó wà lára tí wọ́n sọ kó wà lára ẹ̀sìn kò sí lára ẹ̀ ìdídẹ̀ fi ní gbà láàdá nìyẹn tó tí wọ́n ń ṣàlàyé ni kò sí lára ẹ̀ tẹ́lẹ̀ wọ́n fi kù ọlọ́run wa allahumma inna nas'aluka al-huda wa gbogbo ànábì ní man ahdatha tẹ́nìkan bá gbé nǹkan kàkàlẹ̀ ní tuntun tó ṣe mú wa fi amúrì nàdá nínú ẹ̀sìn wa yìí islam yìí wọn láì sàmì kò sínú ẹ̀ tẹ́lẹ̀ àbí ó ní òun mọ̀ pé ò sí níbẹ̀ ṣùgbọ́n kò fi dáa sí ní fawarot nǹkan yẹn màrídùúdù ni o kò ní jẹ́ tẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run kí wàá là ń ṣe wàhálà sí lórí nǹkan tí ò ní tí tẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run àwọn tó jẹ́ sunna tó ń bẹnu ẹ̀sìn kúnlẹ̀ rẹpẹtẹ àti ìṣe èyí tí èṣe súnà làwọn atẹra mọ́ kankan kan tá a là ń ṣe ẹ̀rí pé ètè àṣẹ ìtọ́n nìyẹn kọ́lọ́n kó là wá nínú ìṣítàmú ìṣiṣẹ́ àṣẹ ìtọ́n ọlọ́run má jẹ́ káwọn tẹ̀lé ìṣiṣẹ́ èṣù ọlọ́run ọba ní wala tattabi khutuwati shaytan ẹ má tẹ̀lé khutuwati shaytan àwọn ìṣiṣẹ́ èṣù innahu lakum aduwwun mubin dájúdájú àṣẹ ìtọ́n tẹ̀rí yẹn تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته